mo ti sọ fún yín pé kò ní dínkù àwọn ohun tẹ́ máa mú wá sójú ìwòran yín kò lè dínkù o nítorí pé kò lè máa bàjẹ́ sí ó máa máa dá a sí i ni a máa máa lọ síwájú ni lórí Ògo Ìgbàlà pàápàá jùlọ Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ńgbénú mo lérò pé ẹ rí ọgbọ́n ẹyọ kan tàbí méjì kọ́ níbi eré orí ìtàgé èyí tí ẹ wò tán yẹn ẹ tún máa máa bá wọn pàdé lọ́tún lọ́tún mo sì wà nílé agodo pẹ̀lú senior prophetess eh, Kọ́láwọlé Fúnmi láyọ̀ ẹ̀rí ṣe wọ́n lógo tí wọ́n bá wa yànnàná tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá lórí àkòrí tá pè ní bàbá mi ọ̀wọ́n a ti dé ara àwọn àǹfààní tó wà nínú kéèyàn ní bàbá mi ọ̀wọ́n yẹn kó jẹ́ ọmọ bàbá yẹn àwọn àǹfààní wo ló wà níbẹ̀ ẹ jẹ́ ká tún jọ dọ́dọ̀ wọn màmá ẹ kú kalẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Mm. báwo wá la ṣe lè jẹ́ ẹyinjú bàbá mi Elédùmarè hmm tá fi lè jẹ́ ẹni tí bàbá mi máa máa kẹ́ tí ò ní jẹ́ kí ìrárìn tó jẹ́ pé ẹni tí wọ́n lè dá dúró. àwọn olóyìnbó ń pè ní apple of God's eye. yes hmm. tí ayé kò lè ta lọ́fà. kábíyèsí tí bàbá jẹ́ kò lè wọnú ayé rẹ̀ hmm. tí ayé kò lè di agogo ayọ̀ rẹ̀ lọ́wọ́. tó máa fi di àwòmọ́jú. tó jẹ́ pé orísun ayọ̀ rẹ̀ tó ń kọ́ mi kò ní gbẹ láéláé. kábíyèsí. o gbọ́dọ̀ jẹ́ ẹni pípé. Hmm o gbẹ́gbẹ́ jẹni tó jẹ́ pé o ti tẹ̀lé bàbá mi o gbọ́dọ̀ jẹni tó gbọ́ràn gẹ́gẹ́ bí ìwé àìsáyà sọ pé tí a bá gbọ́ràn ìwé àìsáyà kínní ẹsẹ̀ nineteen ó ní tí a bá jẹ́ olùgbọ́ràn a ó jèrè ilẹ̀ náà lórúkọ Jésù wà jèrè iṣẹ́ ọwọ́ mi o gbọ́dọ̀ jọ̀wọ́ gbogbo ohunkóhun tó wà nínú ayé sílẹ̀ kó bá Ọlọ́run dòwò pọ̀ gẹ́gẹ́ bí ìwé Joshua sọ pé ká máa wá ìwé yìí ní ọ̀sán àti ní òru a gbọ́dọ̀ jẹ́ kó ẹnu wa ó gbọ́dọ̀ jẹ́ ẹni pípé bí bàbá mi ní bí mo ṣe jẹ́ mímọ́ ẹ̀yin náà ẹ jẹ́ mímọ́ a gbọ́dọ̀ jẹ́ mímọ́ a gbọ́dọ̀ jẹ́ ẹni ọ̀wọ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó tayọ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó wá ń pín ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé psalm twenty two verse twenty two ṣe sọ fún wa a gbọ́dọ̀ jẹ́ ẹni tó pín ọ̀rọ̀ Ọlọ́run ìwé Timothy kè jẹ́ kó yé wa wípé o àṣìṣe tí kò gbọ́dọ̀ rojú la gbọ́dọ̀ jẹ́ àṣìṣe tí ò gbọ́dọ̀ rojú tó ń pín ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó ti yẹ hmm a gbọ́dọ̀ máa jí èrè ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ láti máa jèrè ọkọ̀ ibi ìgbà yẹn la lè jẹ ijó elédùn hmm. ògo Ọlọ́run ní fàyè rẹ sílẹ̀ ìbànújẹ́ òní wọnú ayé ẹnì kankan ìwọ tó ń rọbí lọ́wọ́ hmm. wàá bí ọmọ yẹn wọn sì ní fi ọ̀bẹ gbẹ̀bí àmì lórúkọ Jésù mo sọ pẹ̀lú àṣẹ lórúkọ Jésù àti agbára ẹ̀mí àti ìfẹsí àfipè mi ìwọ tó rò wípé wọn nígbà nílé iṣẹ́ tó ń lọ yẹn ògo Ọlọ́run fi ara wọn promise àtẹlẹ kúrò nínú ayé mi àti ìlérí àti májèmọ àwa wá sí ìṣẹ́ ọkàn rẹ yóò balẹ̀ wà níláárí bẹ́ẹ̀ ló máa rí Jésù agbára àmín àmín àmín lórúkọ Jésù ah mo rí i pé gbogbo ẹ̀ ó ń lọ lálálálálá ṣùgbọ́n báwo la wá ṣe fẹ́ ṣe é tó fi jẹ́ pé hmm, ó rọrùn láti sọ ó rọrùn láti sọ ṣùgbọ́n ká wá ní pé bíbélì sọ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́run ni àwọn ọ̀nà wo la wá fẹ́ gbà ká fi máa wá jẹ pé bóyá alágbẹ́jà kan tí mo ti ń bá ṣe nítorí ẹlòmíì tó bá sọ pé òun fẹ́ bọ́ lọ́hùn ṣe tọ́gbà ó máa di ọ̀tá gbogbo èèyàn ni. bẹ́ẹ̀ni. ọ̀nà wo wá la wá fẹ́ gbà tó fi jẹ́ pé bá a ṣe máa dọ́gbọ́n láti ya ayé sílẹ̀ tí kò wá ní di nǹkan tó máa wá jẹ́ pé á wá di ó ti dọ̀tá wa àbí ìrànlọ́wọ́ á wá dé wọ́n á nírọ́ o ó ti jẹ̀bi jésù náà ló gbà mú ṣebó ní bàbá òun ọ̀wọ́ ni kó lọ rọ̀mọ́ jésù ẹ̀jẹ̀bi akúkú mọ̀ náà pé. bíbélì ti sọ fún wa pé ìbárí ayé ìṣọ̀tọ̀ ọlọ́run ó ní ẹni tó bá fẹ́ bá ayé á di ọ̀tá ọlọ́run tó bá sì fẹ́ di ọ̀rẹ́ ọlọ́run wá di ọ̀tá ayé ṣùgbọ́n gbogbo àwọn tó kọ̀ ẹ́ sílẹ̀ yẹn ó ń bọ̀ àpadà báyìí nígbà tí ọlọ́run bá fi ògo ẹ̀ wọ̀n ògo ẹ̀ dàbí ògo ọmọ tuntun ni hmm. téèyàn bí tí wọ́n lọ kí ọlọ́mọ ó ti jẹ́ kó yé wa kì í ṣe olùgbọ́ ọ̀rọ̀ náà nìkan la máa dá láre bí ò ń ṣe olùgbọ́ àti olùṣe bí a ti ń gbọ́ nínú rédíò nínú tẹ́lì tàbí à ń gbọ́ lórí ìrìn ká máa gbé ìgbésẹ̀ tàbí nínú ìjọ tí à ń lọ. Hmm. tá bá wá bá ọlọ́run dọ̀rẹ́ tán àti bá ṣòwò nìyẹn hmm. kò dẹ̀ sẹ́ni tó bọ́ lọ́hùn ṣòwò tó ṣe kí ni tó jogún òdìbà kò ní jogún òfo hmm. ó ti sọ fún wa ìwé mímọ́ ti jẹ́ kó yé wa nínú ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá jẹ́ kó yé wa pé mo lè ṣe ohun gbogbo nínú Olúwa ẹni tó fún ọkàn mi ní ìsinmi hmm. tó fún mi ní agbára láti ṣe gbogbo ìgbà tó dé ẹsẹ̀ kọkàndínlógún ó jẹ́ kó yé wa wípé Olúwa òun ló pèsè fún gbogbo àìní ní kíkún òun ló ní gbogbo ayé wa tá a bá gbé ẹrù wa lé lọ́wọ́ ó máa bá wa yanjú ẹ̀ tá a bá ń sáré fún ara wa a kò lè débì kan hmm. níjọ́ tí ayé ti ń sáré ilé ayé wọn kò bá ayé ṣùgbọ́n tí a bá fi ilé bàbá mi ọ̀wọ́n lọ́wọ́ a bẹ yanjú ìṣòro ẹ̀ a sọ ìbànújẹ́ di ayọ̀ ni a sọ ìṣòro dẹ̀rín ni òun ló múnú ẹni dùn òun ló lè má yọ ẹni kún òun ló máa bá ẹ ṣe má ronú mọ́ síjú ká má bọkàn jẹ́ ayọ̀ gbàlá máa wọnú ẹ̀ lónìí ògo gbàlá máa wọnú ẹ̀ lónìí bàbá mi ọ̀hún máa bá ẹ ṣe o ò ní dánìkan gbẹ́rù ẹ mọ́ ò ní dánìkan ṣe mọ́ ògo ayọ̀ ti jẹ́ ti tìyẹ wò ó bó o fẹ́ bó o kọ̀ wá dé ilẹ̀ lérí hmm. gbogbo májẹ̀mú ọlọ́run nínú ayé mi àti ẹ láti dé ìlú aláwọ̀ funfun láti máa lọ láti máa bọ̀ dé nàìjíríà yìí ọlọ́run ti fún ọ ní lẹ́tà ayọ̀ ó sì ti fẹ́mi náà ní lẹ́tà ayọ̀ ó ti fún àwọn màmá náà ní lẹ́tà ayọ̀ gba lẹ́tà ayọ̀ rẹ kí ọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀. àmín bàbá mi ọlọ́run mo dì ọ́ ìrètí mi máa má jẹ́ ó já sófo. mọ́mí ta ló lè bá mi ṣe ta ló lè bá mi ṣe ta ló lè sọ̀rọ̀ mi dayọ̀. tàbí ta ló lè gbọ̀rọ̀ mi ró. bẹ́ẹ̀ni àfirẹ Ọlọ́run àfirẹ Ọlọ́run àfirẹ Ẹlẹ́dà mi ìwọ ló lè sọ̀rọ̀ mi dayọ̀ nítorí ìrẹ ni mo ní ọlọ́run ẹlẹ́dá mi o bàbá ṣe tèmi dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. torí ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn tìrètí bá fẹ́ pẹ́ jù ó lè mọkàn ṣáà kó lọ tètè ṣe tèmi dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. ìyẹn ni pé bàbá mi ọ̀wọ́n yìí òun náà ló lè ṣe ọba tó ń dáhùn níbi tó wù ú ẹ wá rí mo fẹ́ ká fi òye yẹn yé àwọn èèyàn dáadáa ẹlòmíì á bàbá mi bá sọ̀rọ̀ bàbá mi wọ́n bàbá mi bó ṣe bí bàbá mi ṣe nífẹ̀ẹ́ mi tó kó jẹ́ kí bàbá tó bíyàn gangan láyé tọ́lọ́run náà ò ní kó bíyàn á ní bàbá mi ṣe lówó tó kò ràn mí lọ́wọ́ ó kọ́lé kò fún mi nílé ó ṣe gbá kò ṣe bàbá rádaràda bàbá gbá bàbá àwo. bàbá yé nìyẹn bàbá yé lè bọ́ ọmọ ẹ̀dùyàwó bàbá yé lè wò wípé ọmọ mi kí ló dé tó ṣe léyìí hmm. ṣùgbọ́n bàbá mi lọ́rùn hmm. ẹ̀yìn jù la jẹ́ lọ́wọ́ ẹ̀ hmm. alábẹ́ẹ̀nú àṣàṣì ni obìnrin kìtì ni ajípọ̀jọ́ kúdà ọlọ́run àwọn ọlọ́run ni bàbá tí ń bá ní kẹ́dùn hmm. bàbá tí ń fà wá mọ́ra bàbá tí ò fi wá sílẹ̀ fún ìyàjẹ́ ó ní olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé ìwọ tó gbogbo rẹ kò rí àwọn ọ̀run náà tẹ ọmọ wá àtọmọ mú níwọ̀n fi ṣe ìlànà agbára tó gbé kí wọn kó lè mú ọ̀tá olùgbẹ̀sọ̀nà ìdákẹ́jẹ́ hmm. nígbà tí mo rẹ iṣẹ́ ẹ̀kárí àtòṣùpá àti ìràwọ̀ tó fi ṣe ìlànà sílẹ̀ bàbá mi ọ̀wọ́n ju ohun tá à sọ yìí lọ tá a bá sọ̀rọ̀ bàbá mi ọ̀wọ́n òòyà a lè sọ tán ẹ wo ẹ lè gbọ́ tán season hmm. film ni hmm. ẹ lè wo tán láéláé oṣù méjìlá ṣe sọ a sì wà lẹ́nu ẹ̀ hmm. bàbá mi ọ̀wọ́n olùfẹ́ mi ọ̀wọ́n ẹni bí ọkàn mi tòótọ́ ọba tí ò ní fi mí sílẹ̀ kíyà ò jẹ́ mí ó yá kí ni gbogbo èròǹgbà ẹ bẹ̀rẹ̀ sí ni máa sọ fún bàbá mi ẹ ṣé màmá wa ẹ ṣé ẹ pẹ́ fún wa ní ṣókí ẹ bá mi gbàdúrà fáwọn èèyàn tí wọ́n nílò bàbá mi wọ̀nyí ní ṣókí ṣókí tó dáa tí ń kásẹ̀ tó lẹ̀. Eh mo wá sọ fún ìwọ tó nídìí bàbá mi ọ̀wọ́n nínú ayé rẹ mm. ìwọ tó fẹ́ràn bàbá mi ọ̀wọ́n nínú ayé rẹ látòní mm. ìwọ tí o ti di aṣálẹ̀ táyé kò rántí ah, mọ́ kábíyèsí mo mú ọ kúrò nínú ipò aṣálẹ̀ mo mú ọ lọ sí ipò ọlọ́run lórúkọ jésù ó ní sọ bí dire ó ní èso àsìdí mm. sọ gidi búburú àsìdí búburú gbogbo ohunkóhun tí a ti sọ àsọtẹ́lẹ̀ búburú sínú ayé mi àti ẹ ọ̀run yí padà ó ah, sọ di lónìí ìbànújẹ́ jáde kúrò nínú ayé ìmọ́lẹ̀ tó ń tàn tí ayé kò lè tí ayé kò lè dí lọ́wọ́ mm. tí òkùnkùn kò lè borí ẹ̀ mm. kó wọnú ayé rẹ̀ tí iná bá ti dé o òkùnkùn máa ń paradà ni mm. gbogbo òkùnkùn ní gbogbo ayé mi àti ẹ kó jáde lónìí kí ìmọ́lẹ̀ tàn níbẹ̀ kó gọ́ ọlọ́run farahàn gbọ́ ẹni tó lóhùn gbọ́ aláṣẹ ọ̀run bàbá mi lù lóǹtẹ̀ tí ò gbọ́dọ̀ sẹ́ni tó lè yí padà Jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ wo ògo ìgbàlà ṣì ń tẹ̀síwájú mo sọ fún yín pé olórin ẹ̀mí wa ó sì wà nílé agudo pẹ̀lú àbùsọ́lámi johnson ọ̀rúnṣí ẹ wo ẹ bá mi jókòó dáadáa torí ẹ máa gbádùn jésù lára ẹ̀ ètò ògo ìgbàlà pẹ̀lú ayọ̀ ń gbénu ń tẹ̀síwájú.